وآله ومن والاه اتبع هداه إلى يوم القيامة بعد ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣé riqab wájib àbí mustahab wallahu a'lam ọ̀rọ̀ méjèèjì náà ni àwọn onímọ̀ ń sọ arínú wọn tí wọ́n sọ pé kóbìnrin mùsùlùmí ó lo niqab kó bójú rẹ̀ nítorí pé Allah subhanahu wa ta'ala pípẹ́ ọ̀nà yẹn ni wàtàdàlù bí jùmùnà tí nìmínà àdìlà tí wọ́n sì mú àwọn ẹ̀rí ọlọ́kùnrin òjọ̀kan tí wọ́n mú wá láti náà Qur'an àti láti ní súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam a ti rá àwọn ọ̀ràn mí nínú àwọn onímọ̀ tí wọ́n lọ bíi pé kóbìnrin mùsùlùmí ó lo nìkan ìjọsìn ni tí ó gbà ládàá lórí rẹ̀ ìjọsìn ní tá a fi máa ń súnmọ́ lọ́wọ́ bá ìjọsìn ní tó lè gbé ní wàlìjánà àmọ́ wọ́n ní àìlò rẹ̀ ó ṣe é ṣe kó má gbé ìyàwó náà pé torí pé sunnatul mustahabba pé kan tí ó dá púpọ̀ kóbìnrin ṣe ni ìyẹn láti máa rí nínú àwọn àlùfáà الشيخنا العلامة المحدث المجدد محمد ناصر الدين الألباني عليه رحمة الله bí wọ́n ṣe fi gbogbo ìgbésí ayé wọn jagun lórí pé kóbìnrin mùsùlùmí ó bojú yìí tí ò bá bo kìí sin tí ó gbẹ̀ṣẹ̀ àmọ́ tó bá bo kí ládàtà àrètí lọ́dọ̀ ọlọ́run ọba fún pọ̀ tó ń ti bẹ́ẹ̀ táà ṣe gbà pọ́nrọ̀ yàn nìyí àtìyàwó wọn o àtàwọn ọmọ wọn lóbìnrin gbogbo oyè ìyàwó tí wọ́n fẹ́ láyé gbogbo wọn ni wọ́n rí bá wọn dá nìkan bù wọn lójú àwọn àfáà tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ yìí pẹ̀lú ìmọ̀ gan àwọn ni ẹwà ní bá ní oníkóbìnrin mùsùlùmí ó bojú iṣẹ́ ọ̀ràn yàn àmọ́ wọ́n ní nísìn gbogbo ìyàwó rẹ̀ lọ lójú yìí ó sì sọ fáwọn èèyàn pé kì í sọ̀rọ̀ yẹn ó ní bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀tọ̀ ní ká ṣe fatuwa asọ̀rọ̀ ọmọ nìyẹn ọ̀tọ̀ wá ní ká lu tẹ́kọ̀ọ́ á lo ìbẹ̀rù ọlọ́run ọba nìyẹn pé ìbẹ̀rù ọlọ́run ọba ló mú àwọn ní gbogbo ìyàwó àtọmọ bojú àmọ́ ìmọ̀ ó jẹ́ káwọn mọ̀ pé ká bojú ń dáa ni kò sọ fáwọn pé ọ̀ràn yẹn ni àmẹ́lẹ̀ méjèèjì náà ló bá ìmọ̀ lọ tí wọ́n ti gbọ́dọ̀ lórí kẹmà báwọn tí wọ́n ń sọ ilé àwọn alágbàákò ní wọn kọ́lọmọ́ sí àṣọwà kú lọ́wọ́ wọn ìmọ̀ ò sí lọ́dọ̀ wọn àgbọ́yé ò sí lọ́dọ̀ wọn tí ò bá yẹ ti tí ìmà tí ò sí àgbọ́yé wọnàwọnà wọnàwọnà ó náà ni yóò máa sọ lẹ́bìrì kéńgbà téèyàn bá ní pé ká ló ní kọ́ọ̀bù sínú ẹ̀sìn ẹ bá ní kó mẹ́rin wá nú Al-Qur'ani kò ní rí mú wa ẹ bá ní mẹ́rin wá nú àdìsí ànábì kò ní rí mú wa níjẹ́ yà máa náà ni pé nígbà bàbá mi ò ti lóhùn kò sí nínú ìsìláàmù náà àwọn àmà tí bàbá rẹ̀ wá ní alìkìtàbù pàṣọ̀nà dágbà ní tí bàbá rẹ̀ ò bá ti wá sọ kìí sọ̀rọ̀ ọlọ́run kìí ṣe tàdínàbì mọ́ Allahu ta'ala ta'ala. ẹni tí ò bá rántí ṣe ìkọ́mà níbi ìran tí ó jẹ́ ọ̀ràn yẹn ǹjọ́ bànújẹ́ àbí ò bànújẹ́ ẹ̀rí ìkọ́mà ní ṣíṣe tó bá ṣe pé mọ́sálásí bá lọ ní kíun tí wọ́n ti wá ṣe ìkọ́mà nínú mọ́sálásí náà àwa táwa dé tá a fẹ́ kírun lẹ́yìn ìgbà tó ti ṣègbọ́ máa kọ́kọ́ àárí àwọn àfáàrù kan láti ọ̀dọ̀ àwọn bàbá sálaf tó fi lọ́lẹ̀ fún wa pé ìkọ́mẹ̀ ẹ̀yọ̀ kan tó ti ṣe nínú mọ́ṣáláṣí ẹlòmíì tó dé lẹ́yìn ó sì wà valid fẹ́nìyẹn láti máa lo èrè ìkọ́mà bẹ́ẹ̀ kíjà pé tọ́mátì kíjà máa lu mọ́ṣáláṣí tí wọ́n ṣe ìkọ́mà àwọn ẹlòmíì wá dé lẹ́yìn wọn ṣe ìkọ́mà ìkọ́mà àkọ́kọ́ tí wọ́n ti ṣe tó ti gbé irun gbogbo òun dábàá mọ́ kí nínú mọ́ṣáláṣí yẹn ǹjẹ́ bàbá wa náà ti ṣe ìkọ́ ọmọ tó yẹ pọ́ ọ̀ràn yẹn ni kéèyàn ó ṣe ìkọ́ ọmọ tí ó bá dàrú kí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣérùn rẹ̀ bàjẹ́ èyí tó lékè lọ́ra àwọn onímọ̀ ni pé irun rẹ̀ bàjẹ́ torí pé ìkọ́ mọ̀ sí lára àwọn orígun irun akàdé ni wọ́n tí wọ́n ní ládá táwọn tó ṣe ìkọ́ ọmọ bá gbà òun ò ní bá wọn gbànú ẹ̀ àwọn míì sì ní tó bá yẹ pọ́ ọ̀ràn yẹn náà lápá fún tí ó sì mójútó aleykum salaam. ìbéèrè mi ni pé ǹjẹ́ bẹ́ẹ̀ bá ń kírun tí wọ́n fi ṣe bàá àti jáde lórí ìlú ṣé èèyàn ní sọ̀rọ̀ gbà níbẹ̀ ẹni aláwọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ní ẹ̀rẹ̀ fídíò ọtí owó ọ̀la yìí tó ń kúrò ẹ̀ láti nípa ọ̀rọ̀ ẹ̀mẹ̀ oníbíjà àbáwọ̀ àti oníbíjà lò pé ìjẹ́ bá ṣe kọ̀kọ́ ọ̀rẹ́ òjá ó ń dá ẹ̀rẹ̀ bóṣìṣì dáadáa láàrin àwọn ọ̀rẹ́ bá ìgbé ah, ọ̀rọ̀ yìí nǹkan fún báyìí níkà ní ọ̀rọ̀ bọ́bá alẹ́gbẹ́lá àtọ̀mọ́lẹ̀ sí fídíò lè fẹ́ rántí sí Kí alákọ̀ọ́kọ́ yẹn Alákọ̀ọ́kọ́ ni pé lóríṣiríṣi àdúgbò fi Yorùbá ṣe àdúrà lórí as-sujud? Wallahu a'lam. ọba ni ọba tí ó nímọ̀ jùlọ. Àwọn onímọ̀ inú àwọn tíra àyapa inú tó pọ̀ òun ló lọ lórí ọ̀rọ̀ yìí àmọ́ kákan ọ̀rọ̀ sọmara ìjẹ̀ ká lé méjì sáwọn tá a fẹ́ sọ yìí àkọ́kọ́ ọ̀gọ̀rọ̀ wọn ni wọ́n gbà pé ká ní pé ń bi náfìlà là ń sọ ẹ ìdí tó bá wúyàn kéyìn ò fi bẹ ọlọ́run ọba lórí sùjú lóòótọ́ ìyapa inú lọ lórí eléyìí náà àmọ́ wọn ní kò sí láì fi mẹ́ kódò fi dórí kùnúùtù tó bá wù wá òun náà ni a lè fi bẹ ọlọ́run tí a bá dé àkókò bí ká ti fẹ́ ṣe àdúà àmọ́ tó bá débi ìran ọ̀ràn yẹn ìyapa ẹnu lọ lórí ti náfìlà àwọn àmọ́ kò lágbára púpọ̀ tó ìyapa ẹnu tó lọ níbi èyí tó bá jẹ́ ọ̀ràn yẹn níbi tọ̀ràn yẹn ara àwọn tí wọ́n lọ bíi pé a gbọ́dọ̀ fi èdè míì ṣe àdúà tó kọjá èdè lárúbáwá a sì ráwọn àfáà míì tí wọ́n ní a ah, ṣe bíbi àdúà ni èdè tá a ti gbọ́ ni èdè míì tó yàtọ̀ sí èdè lárúbáwá nígbà tá a bá ti fi èdè míì kírun àbí kafatiha àbí rukú àbí sujud àbí ṣe tashahud kébi àdúrà nìkan tá ànábì tí ní ká ti sọ̀rọ̀ tó bá wù wá pé bẹ́ẹ̀ nìkan láti wá sọ èdè míì wọ́n láwọn lérò pé bí arú ilé kò sí láìpé mẹ́ àmọ́ wallahu a'lam yìí tàbí wọn fa ilé ìmọ̀ra wa lẹ́nu gbólóhùn rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar èmi ò rò pàdùn àkànbẹ tá a fẹ́ tọrọ láyé tí o ti kó sínú àdúrà yìí kí ló dé tàbí rẹ̀ kan máa lo àdúrà yìí léyìí kábẹ̀ kan fi kúrò nínú ìyapa ẹnu àwọn afá sì máa ń gbà wá yànjú pé táwọn onímọ̀ bá ti yapa ẹnu tá a bá mọ ọ̀nà tá a lè fi rí ibi bọ́ kúrò nínú ìyapa ẹnu wọn tá a sì satisfy eh, both sides pé kábẹ̀ kan gbìyànjú ẹ̀ a sì lérò pé kò sínú àwọn afá tí ó tako kátàdúrà pẹ̀lú lárúbáwá tẹ́bí dánjà sí ni ká sọ pẹ̀lú èdè tí èdè lárúbáwá kábẹ̀ kan fi gbólóhùn yìí ṣe àdúrà yìí

kìí kò ní lè ṣe báwo la ṣe ń bó ní bídíà lò lọ́rọ̀ yẹn inú ìdánilẹ́kọ̀ọ́ kan ta ti ń sọ̀rọ̀ ń pa alhizbiya ó ní ká máa ṣe ẹlẹ́gbẹ́ńjẹgbẹ́ oníjọ ń ṣèjọ ká máa torí èèyàn kan àbí ń torí ìròrí kan àbí ń torí ìṣẹ̀lẹ̀ kan àbí ń torí ààyè kan káwa máa ṣe aqdul wala wal bara nítorí ẹ̀ láti máa báwọn èèyàn sí àbí torí ẹ̀ láti ní bá àwọn èèyàn ṣùgbọ́n àárín hizbiyya èyí tó jẹ́ ti ìlànà tọ́lọ́ tànàbì ó ní pé torí ọlọ́run torí tànàbì torí ìtẹ̀lé tọ́lọ́run torí ìtẹ̀lé tànàbì òun là á ṣe máa bá àwọn èèyàn ṣe abájírẹ́ tó ń tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tànàbì tẹ̀lé àwọn sálàf ó ti di olólùfẹ́ wa àìní bá àwọn èèyàn ṣe mọ́ á jẹ́ pé torí pé kò gba tọ́lọ́run àbí kò gba tànàbì àbóyá pa tí ni sunna eléyìí sì ni sàlàfíyà àlàyé dà ń ṣe àwọn débi ọ̀rọ̀ kan pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ ìgbàláyè mú tiẹ̀ kí mú tèmi náà ó ṣe kí ni ó wà àwọn ọ̀rọ̀ kan ń bẹ kò sí gbàláyè mú tiẹ̀ kí mú tèmi àwọn àwọn ọ̀rọ̀ tí gbàláyè mú tiẹ̀ kí mú tèmi wà yìí a gbọ́dọ̀ mọ torí ẹ̀ hanra wa ní ìmọ̀ mo wá gbólóhùn kan pé kàlẹ́hùkímí alal ashkhas ní ti kí o fẹ́ dájọ́ lórí àwọn èèyàn gbólóhùn ta lò náà nù à padà mọ gbọ́ ẹnìkan náà ní à pé kò sí nǹkan tó ń jáde jáde wà tàdé nínú Al-Qur'an àti sunna ọ̀sì mọ́ parọ́ mọ́ ọba sọ̀rọ̀ pẹ̀lú òótọ́ ibi tọ́rọ̀ yẹn lọ ni pé tí mo fi sọ̀rọ̀ pé kò sínú Al-Qur'an ó ní pé ìwọ ní mùláhàbọ̀ ó ní observation lórí ẹnìkan ó wá bẹ́ẹ̀ ṣe hukumu lè lórí jarhan wa ta'dila méjì ló kó sínú àtọ́ bẹ́ẹ̀ sọ pé èèyàn dáadáa ní ni o àtọ́ bẹ́ẹ̀ sọ pé èèyàn bú ni o ẹni tí ìwọ sọ pé nìyí kò gbádùn yìí ìwọ ni wọ́n ṣe gbìyànjú pé owó ìgbà tó wù owó ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó wá rí pé ọ̀rọ̀ rẹ̀ tako alukur'ani ó rí pé ọ̀rọ̀ rẹ̀ tako súnà anabiwa muhammad àtàrà kó tako ìwọ wá rí pé pẹ̀lú tí mo rí yìí a oníbídíà nìwọ làgbàjá níta ní òsínú alukur'ani rẹ̀ a ní ọ̀rọ̀ ká ṣe járùsù ká ṣe tàdíl kò sí nínú alukur'an àmọ́ pé ìwọ wẹ nìkan fúlánù muayyan ìyẹn ò sí nínú alukur'ani níta sọnù àmọ́ ìdájọ́ mi ò fi gbọ́ olàbá ní kò sí jẹjáre wa ta'dil nínú alikita kò sí nínú sunna àgbà kadhibun wa kira àmọ́ bí ti máa ń bẹ látàyè jọ̀hún wa òun náà ni eléyìí ṣòkà sì gbàgbọ́ eléyìí dáadáa tabati wọn sọ náà pé ẹ kàlíhùkùmí alal ashkhas táwọn ká ní àwọn tí wọ́n gbọ́rọ̀ yìí wọ́n bá bá wa fẹ̀mí tó dáa gbọ́ ni wọ́n ti mọ̀ pé irú táwọn wíjọ náà ó lẹ́ni títí ń bẹnu súnà wọ́n náà mọ̀ pé ó ní súnà ni èmi náà mọ̀ pé ó ní súnà ni gbogbo àjọ ń pè ló ní súnà ìwọ́n wá kàn wó lẹ́ẹ̀kan náà pẹ̀lú àwọn wàkan tó wù tó bá ní pẹ̀lú tí mo rẹ̀ nìyí ẹni ti kúrò nínú súnà tá a jọ mọ̀ọ́mọ̀ ó ti bọ́ sínú oníbidà ó clear báwọn àbí ó clear irú yìí táwọn sọ ni kì í ṣe ṣe tó bí àwọn àfáà gan ti àdìmọ́ àlórí pé oníbidà ni ọwọ́ àwọn ọmọ lọ́ọ́ rí mọ́rọ̀ wá sí ibi náà àtọ̀ wá ẹ dákun èyí onísúnà ni ni àbóníbidà

ìgbà àtàn bẹ̀rẹ̀ ariwo lórí ọ̀rọ̀ Jama'atu Tabligh ìkan bá lọ kọ pósì kan á onígbà òní ọba ti dá tó tí wọ́n mú kú tí mìíràn dẹ̀ bọ́ sórí péjì wọn báyìí the voice of truth kọ́dẹ̀ mọ́ lọ sọ̀rọ̀ ọmọ yìí báyìí náà èmi ò ní ọmọ níyìn mọ́lú tó wà kó náà dẹ̀ mọ́ lọ sọ pa ọ̀rọ̀ Jama'atu Tabligh mo wá dé kíní mo wá smile meanwhile ọ̀rọ̀ Jama'atu Tabligh èmi ti wá sọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin kóhùn tó sáàbì kí ni ìfà kíjọba Saudi tó dìklẹ́ àwọn ní nǹkan tí wọ́n dìklẹ́ wọn àwọn lọ kọ́ọ̀tì ọ̀rọ̀ jáde nígbà ó sọ̀rọ̀ díẹ̀ tó rà pé yín ọ̀sẹ̀ ká àbọ̀sẹ̀ méjì àwọn ti àlìdáyà eh, àti guidance àwọn wá kọ́ọ̀tì ọ̀rọ̀ àti kútùbà tó ti pẹ́ wọn àwọn agbèbọ́ta ó ní ọ̀rọ̀ tẹ́ máa rí sọ pé kíní kan advice àbí sincere advice to to jamaic public ọ̀rọ̀ yẹn kì í sì kàdísà òdi gbọ́rọ̀ jáde èmi tẹ́ sọ yìí o ó ti máa jẹ́ bí a week before wọ́n ṣe mí kàn tí ìṣòro ìṣòrọ́kùn ọmọ lọ́dọ̀ wa ló débi oyin bí ọ̀rọ̀ yẹn ibi kúgbà tó gé yẹn ọ̀rọ̀ jamaic public wo ti wà ń bẹ̀ ibi lọ́rọ̀ àlèkùn mùsùlùmí náà wà ń bẹ̀ àwọn tí ń ṣàṣejù náà nínú àwọn ẹlòmíì tí ń pèrè ní alùsùnà ọ̀rọ̀ tí wọ́n náà ṣe kí ni ó wà gbogbo ẹ̀ gbogbo ọlá fún advice ibi ọ̀rọ̀ àwọn akọ́tì bẹ́ẹ̀ àwọn agbèjọ́ nígbà tó wá gbé jáde mo rò pé wá tún dárúkọ ẹni tí ọlọ́mọ abẹ́kúta nìyí èmi ò mọ̀ ìgbà ìwọ lọ́lẹ́ni yóò sọ̀rọ̀ lórí kìíní lájọjọ ọ wá rí eléyìí ni àlá ibi ó dákẹ́ sí náà kò kọ́mẹ̀tì lórí ẹ̀mọ́ bí bá ti ń rí so àwọn èèyàn kan wà báwọn tó yẹ pé ọ̀rọ̀ tán bá wù wọ́n pàfẹ́ kí wọ́n náà tàwa mọ́ bá wa fa wàhálà tó bá ti wá fà á wọ́n ṣe kíni wọ́n wọ ọwọ́ bẹ̀ ní tipátipá ṣùgbọ́n àwọn èèyàn kan nígbà tó ẹnìyàn sọ́ọ̀sì wọn ní jẹ dákun bẹ́ẹ̀ bá a àárò polúwa rẹ̀ tiẹ̀ tí wá ń wọ́ọ̀sì náà bẹ́yìn tí ń wóhùn náà if wá wọ́ọ̀sì débi kí máa dìfẹ́ ń máa dìtẹ̀ ni àbí òlàbùrọ̀ wá béèrè yìí ẹ àwọn ọlọ́mọdé ara padà sí wú àbí wá wọ́ọ̀sì kí máa dìfẹ́ ń dàlẹ̀ mùsùlùmí ọlọ́mọdé ara padà sí wú àmọ́ ẹ̀yin kọ́lẹ̀ wà á mọ lùlù tẹ́ ìgbà tẹ́yìn èyí lèmi náà gbọ́dọ̀ wá jó kọ́ gbogbo ọ̀rọ̀ tí nídìí bá ti wà fún lásìkò tá a bá rò ni ẹ ariwo yín kò ní tì wá tí bá di tẹ́lómi kan rò a ti fẹ́ kọ́ sọ́ọ̀rì tó ti sọ bá a ti fẹ́ sọ yìí àmọ́ hàn ní ìmọ̀ ìwọ ní tó sọ ohun àdéhùn ti dé ẹ̀ pàdé àdìgbé a tẹ bá béèrè náà sọ yìí lèmi náà máa sọ ẹ bá bí òun náà pé ń tọ́ padà ṣọ́ọ̀ṣì tán bá bí ọwájú ọlọ́run pé ṣé lágbájá lè máa sọ ń tọrọ pé sọ yóò ní àrùn ah, mọ̀ pé kò lè sọ bẹ́ẹ̀ ó ti wá ìtahámọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀ ìdíwọ̀ náà mọ̀ pé kò lè sọ àmọ́ kọ́ ọlọ́run kó ṣàánú wa ni ọlọ́run kó mójú kó fún wa ọlọ́run kó sì ṣe àlékún dáadáa fún wa kódà bí ó ti dé nísìnyí bọ́mọ dàbàdà bá kọ nǹkan pa olúwa rẹ̀ nísìnyí wọ́n sì wá bẹ́ẹ̀ ń wá gbé pé wo ọ̀rọ̀ rẹ ní ọ̀sán àti ìwọ gbà tọmọ jàbàtà ni àbí tí ìwọ ó yẹ kọ́ lè ṣe ìṣọ́ àmọ́kọ́lọ̀ kò ṣàánú wa tí è bá ṣe pé bẹ ti béèrè ara àwọn ibi tá a láàfẹ́kẹ́ wọ́ wa wọ̀ olè yìí náà ti gbélé ìtìtù wa tẹ́yìn ìwà tún wá sọ níyà yìí nìsín ẹ máa retí lọ́la àbí ní ọ̀túnla àmọ́ gbogbo èyí bá lè wò ó sọ yóò bá sọ yóò bá ọ̀rọ̀ ní ṣe kí ni ọ̀rọ̀ ní wa àwọn òfin dáwà àti wa jọ́sìn tẹ́nìkan àti dídáwà wa wáyọnu ká iná mọ̀nkánà ẹni bí ó bá bínú ọ bínú ọ̀ mọ́lẹ̀ náà ni ọ̀rọ̀ tó bá ti yẹ ká sọ onígíní ìwọ́kọ́lá àfi ń jọ́sìn àwọn awọ ẹlòmíì tí ó bẹ ká mọ sọ̀rọ̀ torí tòun náà èyí kéwù gan kò mọ̀ èyí kéwù kò ké olóòwà sọ pé sọ̀rọ̀ nípa kan rí pé sọ̀rọ̀ nípa ìwọ ìjọ alákọ̀ọ́kọ́ ìyìn wá lọ́wọ́ rẹ̀ ẹjọ́ mi ti máa tún bẹ́ẹ̀ sọ náà mi ní di permission ẹ̀ láti ìwọ rẹ̀ kọ́ lọ́ọ́ sọ̀gbà tí ń sọ then ọ̀rọ̀ tí àwọn èèyàn kan bá ti ń sọ táàtì dípò òdòdó tó yẹ kan sọ náà náà sọ èèyàn wá takò wọn ẹ̀dàkùn ewo làbúrọ̀ tó wá wá báyàn pé ìwọ náà gbọ́dọ̀ ọgbọ́dọ̀ sọ tiẹ̀ àwọn nǹkan tí ń sọ òdòdó yẹn àbí intanet fẹ́ mẹ́nu àwọn ò wá takò àwọn tí wọ́n ń sọ òdòdó yẹn ẹ̀dàkùn àwọn tí wọ́n ń sọ òdòdó yìí náà àwọn náà làwọn èèyàn mọ̀ wá mọ̀ àríwẹ̀kọ́ ni ewò làbọ̀rọ̀ tún wá ní ìwọ náà ohun ọgbọ̀rọ̀ wá sọ ti ẹ tẹ́gbé wá sọ ti ẹ ohun àwòtọ́ sọ ni wàláyì tó bá tún sọ níbẹ̀ ti fẹ́ kọ́ sọ náà ọ ní mọ̀ bí wọ́n ti bọ̀ ẹ̀yọ kìíní kẹjáde mẹ́ wọ́n ni ẹ ó sọ kí lóòótọ́ àmọ́ ẹ tún wá wo náà ṣe bó ti ẹ kó sọ ẹ wọ́n sì tó wọ̀ tún sọ dáadáa wọ́n sà sọ kìíní kan irú kìíní ò ti wá pọ̀ ẹ wá dákun lẹ́yìn iṣẹ́ ti bèrè yìí ẹ̀ ẹ̀yìn wá àdúgbò yín tó wọ́n fún wọn ẹni àbáyùn wá bí ìta àbáwá ó ní ẹṣẹ́kí ni ó ní ẹ béèrè àmọ́ bẹ́yìn ti béèrè ń ẹlòmíràn ti ti máa ń béèrè sí ó láwọn ọ̀rọ̀ méjì kan wà nílẹ̀ báwọn irú ọ̀rọ̀ yìí ó dà kí mo ti wá dáhùn lé nínú ọ̀rọ̀ kan náà ń bẹ táwọn yẹn ti fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí náà àmọ́ gbogbo tó ti ń béèrè àsìkò rẹ̀ ṣe kí ni ètò bóyá ń jọ tó bá wá kọ̀rọ̀ ń jọ mi o ó ń lọ̀rọ̀ àwọn àlùfáà wa tán ní àwọn yọ lágbájá kan lọ́mọ kálukú sáfẹ́ wá sọ̀rọ̀ ń parẹ̀ wá sọ̀rọ̀ ń parẹ̀ wá sọ̀rọ̀ ń parẹ̀ ẹni ó sì dákẹ́ bí ó sọ̀rọ̀ ṣé kò mọ tí ṣe ẹ̀ ń jọ àsìkò bá tó àlàyé wà lórí rẹ̀ ọ̀sán ìgbà ọmọ ọ̀sán lè máa ra bí kọ̀ṣẹ́ kọ̀ṣẹ́ ọjọ́ ti lọ́ba tí a dúró báyìí ẹja gbé ọkàn yìí sáwọn obìnrin. wọ́n béèrè pé báwo ni ìyẹn ṣe lè jẹ́ ọ̀tàn ọ̀tàn ìṣẹ́ta bíi ìrẹsì ọ̀gbọ̀n báwo ni ṣe ìyàwó bóbìnrin ṣe lè jẹ́ ìyàwó rí ẹni tó yìí bá wa ṣe ẹni náà níyàwó rí lọ́dọ̀ wọn ká ní ẹni náà ti ń ọkọ ọlọ́run bá ṣe wọ́n níyàwó wọn náà fẹ́ márì ni tó wá rò pé á ah, ìyàwó rí mu dẹ̀fẹ́ jẹ́ mi ọlọ́run jẹ́ kẹ́ni náà ó ti ohun rí dààmú lé ọkọ kó náà wá máa ṣe ìtìhámùra àyè á obìnrin tó bá ti bá níbi obìnrin rẹ ní ohun kó máa wo rẹ pé àbọ́dọ̀ mi ni fọ́ọ̀tì wà ní kó wá tó yẹ̀ tó béèrè pé ẹ dákun ẹ ṣàlàyé mi tó wáyé kí ní kan kù tó yẹ kí n máa ṣe mo fẹ́ jẹ́ ìyàwó rẹ̀ abẹ́lọ́ sísá wa náà ọlọ́mọṣẹ́ àyà wa náà ọlọ́mọṣẹ́ àjọ jẹ́ ìyàwó ìgbà míì dẹ̀ máa ń bẹ obìnrin mi náà máa ń yẹ yóò tún wá ọmọ bèrè pé wọ́n ah, ah, mọ̀ sọ fún máàlì pé ìyàwó rẹ̀ ni bẹ́ẹ̀ kàn ti ẹ̀sọ́ kíní kan fún mi bá ń sìn kí ni kí fi ń ṣe amáratàn mọ̀ pé ọmọ ìyáwá yìí ọlọ́mọṣàbá ṣe wọ́n yàwó rẹ̀ ṣe rí obìnrin tí a bá jẹ́ yàwó rẹ̀ olórin tí a gbọ́dọ̀ lọ lé ànábì ti lálẹ̀ ànábì ni idha sallatil mar'atu khamsaha wa ahsanat farjaha wa ata'at zawjaha فتحت لها أبواب الجنة وقيل لها دخلي من أبوابها ما شئت arábìnrin jọ tó bìnrin bá ti ń kírun wákàtí márààrún wà á ṣọ́nà fàájàá tóbìnrin dẹ̀ ṣọ́ abẹ́ rẹ̀ tọkùnrin mi ò gorí ẹ̀rí láyé àkọ́kọ́ rẹ̀ wà á tọ́ àtìzáòjà ibi wa lè rèé ẹrọ́bìnrin rọrùn kan kírun wákàtí márààrún kódò rọrùn kan ṣọ abẹ́ wọn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn sísà wa tá à ń gbé káàkiri alhamdulillah a lè fọwọ́ sọ̀yà fún bíi ninety eight percent pé wọ́n ṣọ́ kíni wọ́n ṣọ́ abẹ́ wọn two percent tá a yọ ọ́lẹ̀ nǹkan tó ń pa àmọ́ kọ̀ọ̀kan ni àbá fọwọ́ sọ̀yà fún míà bí kíni bí míà dẹ́n pàǹtí ti wọnú rẹ̀ sí níta àti lè fi gbogbo ọwọ́ sọ̀yà mi. àmọ́ bí ọ̀rọ̀ wà òní wa àtọ́ àti jáwùjáhà kóbìnrin ó tẹ̀ láti ọkọ kóró obìnrin mi yóò máa wò pé òun tẹ̀ láti ọkọ ni kò sì tẹ̀ láti ọkọ sẹ́ni ibi kan tẹ̀ láti ọkọ yìí níbi ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti yí wọ́nù nínú àwọn ìyàwó wa nínú àwọn sísá wa nínú àwọn àbúrò wa nínú àwọn àǹtí wa sẹ́rí àṣẹ ọkọ ó lágbára o kò sí bá ṣe ẹ̀yẹn ṣe lè rí nkẹ́yọ̀ kan tó lè mú wa dá padà bí ká ní nǹkan méjì àkọ́kọ́ táàkì ọkọ bá forí gbá nǹkan kan nínú ṣẹ̀ríà ọlọ́run a sọ fọ́pọ̀ pé àṣẹ yìí yìí o àṣẹ kí ni àtẹ̀lé e. pẹ̀lú ẹ̀kọ́ náà títí ni ìkejì tó lè mú wa tako àṣẹ ẹ̀kọ́ tí ò bá jẹ́ pé tako tọ́ ọlọ́run tàbí nábì a jẹ́ pé bóyá àṣẹ tó kọ ìyẹn pa ìyẹn ó máa affect àlàáfíà wa bí alákòjúwe obìnrin ń ṣàìsàn lọ́wọ́ kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ kọ́kọ́ wá ní ìdílé ẹ̀kọ́ lọ́rí pọn mi wá ń títí àti bẹ́ẹ̀ rí pé mi ilé dìde kìí ṣe ta ilé dìde ọlọ́sọ́bìsì látàárọ̀ àbó lọ skúl látàárọ̀ ọ̀tọ̀ ní pé yẹn wíkì o téèyàn bá wíkì yẹn sì lè farada kó lọ pọn mi wá ó lè farada kó lọ bọ́kọ oúnjẹ wá àmọ́ yìí tí ò ṣe farada ọlọ́ọ̀ni tẹ̀ láti ẹ̀yìn amẹ́lẹ́ yìí a ìlé lọ tẹ́bẹ̀ rí bandage ké gbogbo ló ti kán tán yìí ṣẹ́ni pé ó clear báwọn àbí ó clear ó clear báwọn àwọn ibi tó bèèrè òtún lè tẹ̀ láti ọkọ rẹ̀ àmọ́ bí gbogbo tó kù kódà èèyàn obìnrin fọṣọ lọ́wọ́ àbóńṣe kí ni kọ́kọ́ wá ní fìyẹn lẹ̀ ni ọ lọ ṣe ìjọkọ̀ wá ní a lọ ṣe àwọn àbí pé à ìyẹn dẹ̀ máa dìlé nǹkan kan o tọ́kọ bá ní tóun fẹ́ nìyẹn àbúrò ah, àbúrò kí ní ẹ̀ máa bí a ní tí mo fẹ́ nìyẹn òun náà láti o obìnrin tó bá fẹ́ ní àlùbáríkà tó fẹ́ jẹ́ ìyàwó rí sẹ́rí àṣẹtọ́kọ bá pa tóbìnrin bá rí pàṣẹ yẹn ò ní pé àwọn kì í ṣe mi ò gbà oní àtẹ̀lé oní aṣọ lágbèjúwe ọkọ fẹ́ ra fáànù níṣu fáànù kan wá wà ó cheap gan ìkan wá wà ó wọ́n gan èyí tó chip gẹ̀rẹ́ tó wá jó original ju yìí tí ó wọ́n lọ ọkọ wa fẹ́ lọ rà yìí tó wọ́n obìnrin wa fẹ́ bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ bí ah, ẹsẹ̀ lọ wí ìṣòwò rè tí a bá bọ́kọ sọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ pé ah, ẹ má lọ ìgbówó iná lẹ́wọ́ èsì àwọn sọ bí nìyẹn ìmọ̀ràn ni a wá wà á persuade ẹ̀ ni ẹsìn láwọ̀ ọkùnrin tóbìnrin bá mọ bó ṣe lè sa orí ọkọ wálé dáadáa àwa la dùn ún mú jù sẹ́yìn tá a dùn ún mú dé mo sọ̀rọ̀ ẹ náà bí a níbù kan tí ọkọ bá jí láàárọ̀ tóbìnrin ṣe láì tọkọ bá ní mi ò jẹ obìnrin ò gbọdọ̀ fagídí sọ tẹ́lí tóbìnrin bá mọ wé ẹ̀ dáadáa ṣèbí àárọ̀ ló ṣe láìsí sọ pé òun ò jẹ láìsí láàárọ̀ yìí wọ̀wọ̀lọ́ tóbìnrin bá mórí ọkọ sàwálé á jẹ láìsí yẹn láàárọ̀ ọkọ máa tún jẹ ní ọ̀sán irọ́ á tún jẹ nírọ̀lẹ́ gbíjẹ tẹ́sí ẹ̀ wò òun ló máa tún wá jẹ lálẹ́ ó máa tún wá sọ kótó tún wo tó bá ti dàárọ̀ la ẹ̀bẹ̀ kan ṣe láìsí yẹn ó wà òkè náà ẹ̀ ní ilé ti sáàtì ní mọ́ obìnrin tó bá mọ wí ẹ̀ mo jẹ́ obìnrin tó wá rò fún omi ẹ̀ ságídí ṣe bá àárọ̀ ọjọ́ lọ́kọ́ ló wò jẹ́ láìsí jẹ inú wa wá bí débi pé ó da ẹnìkan kan ò gbọ́dọ̀ wá jẹ́ láìsí yìí ó gba ọ̀sẹ̀ láìsí mọ́ ẹ̀jẹ̀ mọ́ náà nù o. but àwọn obìnrin tán pẹ́ láyé lénìí àwa náà ti expose àwa náà lajú àwa náà ti kéwú àwa náà kàwé àwa náà lówó ó ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́mọ sàfihàn gbogbo àwọn ìyàwó wa sí bá ti wá wì yí ẹ̀yin ọkọ náà ẹ̀yin ọkọ náà ìwọ ọlọ́run gbé dàrí lọ́wọ́ lóòótọ́ ló da rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmínà máa pariwo ìyàwó òun ò kí ń gbọ́rọ̀ ẹ̀rí abẹ́ lò yẹn kò sóbìnrin tó máa ń gbọ́rọ̀ o kò sóbìnrin tó máa ń ṣe kí ni tó máa ń gbọ́rọ̀ ọlọ́run sì mọ̀ pé ìgbọ́ lànàbì yóò sọ pé ibi tó lọ́wọ́ bá ti dá wọn wọ́n dàbí egun tó ṣe kí tó wọ because in tó sọ fún wọn lénìí wàá tún ṣẹlẹ̀ lọ́la in tó ṣẹlẹ̀ lénìí yẹn tíyàwó wá sí lọ́la yẹn ó lọ́kùnrin míì máa wá sọ pé ìyàwó òun ò kí ń gbọ́rọ̀ kò gbọ́rọ̀ kan yẹn ibi òun kù sí nìyẹn o wàá máa mánéjì ẹ̀ ni tẹwárí ọ̀gọ̀rọ̀ àwa tá ń bẹ láyé lè àtẹ mánéjì ìyàwó àdẹ̀mà mánéjì wọn gbogbo wọn ní okò sẹ́ tó lè fẹ́ tó bá kúrò ní nàìjíríà tó lọ Saudi Arabia ah, ọlọ́pàá tàgbà kò ní wà á mánéjì obìnrin ni tó wá pẹ́ni tó ọkọ́ lọ fẹ́ ẹni sísà tó kéwú gan ni wọ́n wúdà pàwọn oníkéwú yẹn yẹ hàn náà ní ẹ lọ fẹ́ ìjó kéwú rárá ah, wàhálà lọ́tún ju eléyìí lọ tó bá rò pé ó dà kóra pé léèrú ojú òun náà àjọ lọ skul àjọ gba parí oúnjẹ kó mọ dààmú jẹ lọ fẹ́ ìdí ò gba parí ọ̀ràn lọ́dún mẹ́lọ̀ dé gbé o kò sóbìnrin náà tó fẹ́ láyé wàá ní kinní kan tí wàá mọ manage pẹ̀lú ẹ̀ àwọn bàbá wa lẹ̀ yorùbá máa sọ kinní kan wọ́n ní àwọn obìnrin aláwọ̀ òkú ni wọ́n aláṣíláàgbé wọ́n yà wèrè wàláì gbogbo aláwọ̀ àgbéyèsí aláwọ̀ òkú ni wọ́n ti máa má pèjú yorùbá sẹ́rí ẹni tí tí a kọ́kọ́ tọ́jú ẹ̀ tí a mọ̀ wó ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹgbẹ́ tọ́mọbìnrin bá ti ń pọ́mọdún ọmọ ten eleven twelve gbogbo àwọn ọmọ kíni àwọn bàbá láǹtí ta aláburú tójú mi ẹnì kí táwọn ìyá bá ti ń bá wí ọmọ pariwo pé ilé ọkọ ló ń wọ́n ń wò lọ́wọ́ nìyẹn múra sábọ́ bíbọ̀ ilé ọkọ ló ń múra sásọ bíbọ̀ ilé ọkọ ló ń tẹ́láriwo ilé ọkọ ló ń lọ ilé ọkọ ló ń lọ ilé ọkọ ló báyọ̀ máa pariwo ẹ nìyẹn o ìdán pariwo lé lórí yẹn bá máa pariwo wọlé ọkọ nìyẹn ìjọ ọkọ bá ti wá ọkọ ti tiẹ̀ ibi táwọn wò ó ọkọ ni ó wà o ọkọ náà ò lè parí o ìrìn èèyàn márùn-ún ni ìyẹn èèyàn márùn-ún ló máa ń wo obìnrin

tó bá ju ayá yóò di pé ìwọ ọgọgọ onímọ̀ bá wọn sọ̀rọ̀ òní báyàwó ẹ̀sùn ìyàwó rẹ ni o Abdulrahman wọn náà tí mọ́mí ẹ̀ ń ṣe sọ pé ó ti kú ọmọ ní ọmọ kárí ẹ̀gọ́ nítorí náà ti ń kárí go tó ti ń kárí hàn tó ti ń kárí hàn tó ti ń kárí hàn tó náà bá débì kan iṣẹ́ tó máa ń bá lé máa mi jáde jọjọ yẹn jírí wọ́n ló fẹ́ máa control mi ìyá ìyàwó ìyàwó abájúmọ́ ṣe èyí tí mo bí ẹ̀rẹ́ tó fẹ́ dàsá jírí nù tó bá ya abdulhamid náà ti wá níyàwó náà ti wá bímọ ọmọ tiẹ̀ ó bóyá náà bí abdullahi abdullahi lọ bá grandma bóyá ti rẹ bí wọn àti grandma náà tó fẹ́ jáde ó ti wá ní mọ́mí sẹ́fù la máa lọ mọ́mí òkàn èdè múra tán ni ìyá sì wá wà ó ti gbọ́dọ̀ kanra mọ́ wọn mọ́mí ẹ̀ tí ìwẹ̀ níṣẹ́ ó máa mi ni àmọ́ tó bá jẹ́ lọ́wọ́ sí wọn ṣé ọmọ ọlọ́gá grandma when are we going now ọkọ mi à ń lọ ni bàbá wòókù ó ọkọ ọmọ wòókù ó ọmọ ọmọ tí ó sínú gbóbìnrin ṣe rí rèé gbogbo láyé wá rí nìyẹn o so tó bá nìkan tó wá ní kò gbọ́rọ̀ ẹ̀yọ̀ burúkú ni ẹ̀gbẹ̀jẹ̀ kí nìkan tọ́ bá kọ̀ yìí ń lẹ̀ ẹ̀ ìmí ìtọ́gbé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك جزاكم الله خير بارك الله فيك